àwọn tọ́lọ̀ bá kádàrá pé wọ́n rí kílípù kan tí a ṣàlàyé níbẹ̀ bí ọdún bíi mẹ́rin márùn-ún sísẹ̀ ipe sọ́ọ̀hù yìí òun náà ni ìta ànábì máa fi ń bu jáká sọ́ọ̀hù yìí náà lágbé wá lọ́dún yẹn sọ́ọ̀hù ilé farada Rasulullah sallallahu alaihi wasallam sa'an min tamr wa sa'an min sha'ir yà máa ṣe lọ́rọ̀ yẹn fún gbogbo àwọn àlùmọ̀ ìpè sọ́wọ́n ẹyọ kan òun náà ni kí wọ́n yọ nínú wheat ni o àbí nínú làbídùn ni o tí wọ́n máa jẹ́ jaka zakatul fitri fún orí kọ̀ọ̀kan múdù mẹ́rin òun ló máa ń ṣe déédéé sọ́wọ́n múdù mẹ́rin òun ló máa ń ṣe déédéé sọ́wọ́n ẹyọ kan ẹni bá yọ sọ́wọ́n kan àbí ọwọ́n múdù mẹ́rin bákan náà lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ wádìí oye mo padà wá rí i pé módù tí mo fi hàn àwọn èèyàn gbà yẹn módù yẹn àwọn kọ́ńpìnì tó ṣe mistake ni wọ́n torí pé agolo míìkì méjìlá òun ló kún sọ́ọ̀hún yìí láfisí pátí wá ń gbà yẹn pé wọ́n bá fẹ́ yọ jákà ago mílíkì méjìlá nínú ráìsì nínú ẹ̀wà nínú àwọn nǹkan táwọn fi ń yọ jákà yẹn òun náà ní orí kọ̀ọ̀kan but later mo padà wá mà wípé sọ́hùn yìí kọ̀ correct ìtumọ̀ ni pé fásitì mi náà ṣe wa ẹ̀yin ìyá wa gbogbo ẹni tó bá ti rí kílípù yẹn ọ̀rọ̀ tó wà ń bẹ̀ ẹ̀ a wà mú agolo yẹn a kì bọnu ráìsì àbẹ́wà àbí jéró àbí wheat a wà yọ méjìlá rẹ méjìlá rẹ̀ ní òkun sọ́hùn kan. àfáà wọn nísìn àfáà bá wọn nísìn tí ó fi dá wa lójú pé agolo mílíkì méjìlá nínú ẹ̀wà nínú ráìsì nínú gàrí méjìlá rẹ̀ ní ó máa jẹ́ sọ́ọ̀hún kan tábà tí wọ́n yọ méjìlá àti yọ tẹ̀lé kan. bàbá Sheikh Salih al nínú àwọn àlùfáà wa wọ́n jẹ́ àwọn àfa gbà fún wa lágbà ńlá ayé lẹ́nu wọ́n ní tírí kìlò tírí kìlò nínú ráìsì ẹ̀wà làbídùn òun náà ni jáka orí kan nígbà tá a wá da ráìsì tírí kìlò síbi wọ́n wá kún ó tún wá sẹ́kù ìyàwó kìlò ọ̀dàdú láyé bọ̀dù sọ́wọ́n eléyìí àwọn kọ́mpìnì tó ṣe wọ́n ṣe mistake mbẹ̀ kò pé nígbà tá a wá wò pé ọ̀dà tírí kìlò tí ọkọ̀ rẹ̀ tì táwọn àlùfẹ́sìn tí wọ́n sì sọ̀rọ̀ lérí ẹ̀ agolo mélòó náà mo wá jẹ́ tá a bá apadà wa rí pé sixteen agolo agolo mẹ́rìndínlógún òun náà ní jáka orí kan nínú ráìsì ni ẹ̀wà ni o làbídùn ni o jéró ni o kò ní jẹ́ méjìlá mọ́ èmi ò mọ̀ọ́mọ̀ ẹ láti sọ tí ọ̀ kọ̀rẹ́ẹ̀tì fáwọn èèyàn èmi rà ní maka ni mo dẹ̀ gbára lé pé ah nígbà mo sọ̀rọ̀ maka yẹn ọ láti kọ̀rẹ́ẹ̀tì later la wá rí pé àwọn company yẹn measurement yẹn wọ́n ṣe mistake ń bẹ̀ gbogbo àwa tí a bá fẹ́ máa yọ jaka nísìn three kilo káwọn fúnra wa àwọn tá a bá fẹ́ lo agolo agolo mẹ́rìndínlógún agolo méèkì mẹ́rìndínlógún nínú ẹ̀wà rice jéró àtàwọn nǹkan míì tí a mọ̀ pé a máa ń jẹ láwùjọ wa Rabbana la tu'akhidhna in nasina aw akhta'na ọlọ́wọ́n bá ní àwọn ẹni rí kọ́fà wa náà sínú wọn ìdí wọ́n máa ń sọ ní pé wọ́n ọlọ́run ọba ọmọ bàbá wí mọ́mọ́ wa pẹ̀lú mistake tá a ṣe kíní tá a ṣe àbẹ́yìí tí a gbàgbé nídìí bẹ́ẹ̀ mo ti correct ara mi o I made a mistake wọ́n dẹ̀ ti ṣe kíní jama mo ti wá correct ara mi ó ti kúrò lágolo míìkì méjìlá agolo míìkì mélòó lọ́dà ń ṣe jama mẹ́rìndínní ogún sixteen òun náà ni orí kan ẹ̀yin mẹ́wàá nínú ilé agolo mílìkì eh, lọ́nà mélòó ni ó jẹ́ yẹn eh, sixteen times ten yìí tó jẹ́ òun náà ní tẹ́ yọ a kì í láyà láyà láyà kárí mistake ká wá dákẹ́ síbẹ̀ ìtura nígbà tí sọ́yìn àti sọ́ nìyẹn táwa bá ti sọ̀rọ̀ àwa kò kí kó jẹ́ èmi kó eléyìí jẹ́ sincerely o mo kó jẹ́ taqarruban ila Allah láti fi súnmọ́ ọlọ́run ọba wa torí gbogbo ohun téèyàn bá ti sọ nínú ẹ̀sìn yọ ọmọ sẹ́kù títí ayé gbogbo ẹ̀tẹ́ bá ti wá ní kílípù yẹn lọ́wọ́ ẹ fagilé kẹwàá máa gbé eléyìí ní kẹ máa gbé káàkiri tírí kìlò òun náà ní jáka orí kan abẹ́lẹ̀ nínú àná rẹ̀ àti agbára rẹ̀ gbogbo yìí tí a ṣe mistake ọlọ́pàá ṣàfojì fẹ́ ní kọ̀ọ̀kan wá ń bẹ̀ gbogbo ẹ̀tẹ́ yẹn bá ti máa mà ṣe láburú ọlọ́wọ́n bá kò kí bìyàn abẹ́lẹ̀ kọ́lọ́mọ bí wa kọ́lọ́mọ bí ẹ̀yin náà kọ́lọ́mọ ṣàgbà lẹ́sẹ̀ fún wa wassalamu alaikum warahmatullahi wabarakatuh